Ọ̀pọ̀ àwọn èèyàn ni inú wọn dùn kọjá sísọ nígbà tí wọ́n rí àwọn gbajúgbajà òṣèrékùnrin méjì ní Alhaji Taiwo Hassan ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Ògògó Ọmọkúlódò àti Alhaji Yinka Quadri ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Kurama Tẹ́tẹ́ tara àwọn méjèèjì tó ń ṣe bí ìbejì tó máa ń ṣe tẹ́lẹ̀ tó sì tún jọ lọ síbi ayẹyẹ ìgbéyàwó kan ẹ rántí pé nínú iṣẹ́ tíátà Yorùbá gbogbo àwọn èèyàn ló mọ̀ pé Ògògó àti Yínká Quadri iná súnmọ́ra wọn kódà ìgbésí ayé ìbejì ni làwọn méjèèjì máa ń gbé tí wọ́n sì máa ń wá ara wọn káàkiri kódà bí ẹ bá ti rógògó ilé ti rí Yínká Quadri bí bá sì rógògó àbí Yínká Quadri ń bì kan tí wọ́n rẹ́ ní kejì níṣẹ́ làwọn èèyàn yóò máa béèrè pé Táyé tàbí Kẹ́hìndé ẹ̀ ń kọ́ nítorí pé àwọn méjèèjì wọn jọ máa ń wà ní gbogbo ìgbà ni ṣá olóṣù díẹ̀ sẹ́yìn ìní àṣírí tú pé ìjà wà láàrin Ògògó àti Yínká Quadri nígbà tí gbajúmọ̀ àgbà kéwì ní Alhaji Sulaiman Ayílára ẹni tó pè yàn mọ̀ sí Àjùbíẹ̀wé tó pe àwọn méjèèjì jáde lórí ìtàgé tó ti ń kéwì wípé àárín wọn ò gún régé èèyàn pé wọ́n ń jà tó sì bá wọn parí ẹ̀ àsìkò gbà yẹn náà làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìjà ń ṣẹlẹ̀ láàrin Ògògó àti Yínká Quadri ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó kọjá yìí ó ní Yínká Kọlù àti Ògúngú wọ́n máa jọ lọ síbi ayẹyẹ ìgbéyàwó kan tó sì jẹ́ pé aṣọ funfun kan náà ìyún aṣọ aléèsì tán mú ni wọ́n jọ wọ̀ àwọn tó ṣe ìyàwó àwọn tọkọtaya tó ṣe ìyàwó lórúkọ wọn jẹ́ Fàhídà Kàkáwà àti Yusuf Ọ̀rẹ́kàn ní ìlú Èkó tó sì jẹ́ pé níṣe ní ọ̀pọ̀ àwọn èèyàn nínú wọn máa ń dùn sí tó ṣẹlẹ̀ láàrin Yínká Kọlù àti Ògúngú yìí fún bí wọ́n ṣe jọ lọ síbi ìyàwó kan náà tó sì jọ wọ aṣọ kan náà tó sì jọ ń dọ̀wẹ́kẹ̀ èèyàn kan jọ ń ṣeré gẹ́gẹ́ bá ṣe jọ máa ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àtijọ́ tẹ́lẹ̀ èyí tí ó dùn ọ̀pọ̀ àwọn èèyàn nínú. thank you